أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين والعاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أنسق بفو الله سبحانه وتعالى a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá olùfẹ́ wa olùṣìpẹ̀ wa afáwa àgbà annabiwa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run kọmọ bá nábi náà tàwọn ará rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ ń bẹ̀rẹ̀ wọn bá kó sanú àwa pẹ̀lú àwọn òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbàlagbà ọlọ́mọsáfà náà ìwà kó láyàtàlẹ́kẹ́ àmà tíra tá a fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní ọ̀rọ̀ ojú òní òun náà ni àwọn àǹfààní tó wà kọ́lọ̀ mufid alakitabi tawhid gbólóhùn àǹfààní tó wà níbi tíra tawhid tíra bàbá wa muhammad bin abdul wahabi tí ọlọ́run lò nínú iṣẹ́ tó fi fọlẹ̀ saudi àmá ọlọ́run mọ́sá lò náà nàìjíríà mọ́sá fà nàìjíríà mọ́ ọlọ́run pàápàá jùlọ àwọn atánsọ èdè káàrọ̀ òjíire tó yẹ pé àwọn ọ̀rọ̀ yẹn àwọn alọ́fẹ́ báwí jùlọ kò sẹ́ni tí ọba wí àmọ́ àwọn alọ́fẹ́ báwí jùlọ báàbù tàbẹ́ gbàǹkà lọ ní ìsinmi ni báàbù máa já àfisihir báàbù ọ̀rọ̀ nípa idán pípa kí ẹ máa tàbí kó máa pèrè láàfà òpin náà ni ó máa pèrè láàfà ọ̀pọ̀ láàrin wa àfáàṣìfẹ́ lágbọ́n pé pípa pèsè méjì àlejò ẹ pé pẹ̀lú àṣíkẹ́tò ṣayatin àwọn pẹ̀lú àjẹ̀mọ́jọ ní syndicate tó jọ ń ṣe àfáàní eléyìí kúfùrù ní ìtẹ́ pé àwọn àjẹ̀nínà àwọn pẹ̀lú ọmọ ènìyàn jọ ní syndicate papọ̀ tó jọ máa ṣiṣẹ́ papọ̀ ó di eléyìí kúfùrù ní torí gbogbo àjẹ̀nínà máa pa wọ́n láti ẹ̀kún wọn ya kẹfìrí pẹ̀lú ọlọ́ọ̀bà ni ẹ̀kẹ́ jẹ́ pé agbárí lòun tàrà eré ẹ̀fọ́dọ́gbọ́n máa lo agbárí ní ibi yahoo أفاوى مو آية أني وقد ذكر المؤلف في باب آياتين إنه باب يي أفاوى مو آية بيجي وعلى سفوت رويكوي إيوا كفرني إيوا سهري وقول الله تعالى ولن يقولون ولقد علموا أن من اشتراه ما لأوا في الآخرة من خلاق وقد علموا أدي ما ونا وانتوا اللي يقولون بايدين gbọ́bálì kọ́ nípa dán odìmọ̀ alimanistara wa aiman ta'allamahu pẹ̀gbọ́n tó wà lè wáyé mọ̀ nípa ìdán mẹ́lá owó fèrè áàkìrẹ̀ tí mi nìkanà kò síbi kàkàfọ́lá lè kẹyàmà kò síbi kàkàfọ́lá lè kẹyàmà iná nílé rẹ̀ straight ọlọ́mọ ṣe wá ní ìrònà domiru fáìlì ya ódò alamùta alìmì sihir gbọ́nà annaman domiru pé pronoun pé ẹni tó bá lè kọ́ ẹni وقال صدوا أن تولي قول قائداني وجملة مؤكدة بقسم مقدرة واللام بلوي هو فلاgbara lakad wala kad ọlọ́run gbé ìbúra pẹ̀lú ẹ̀ pẹ̀lú láàmù kọ́sàmù láàmù ọgbọ̀nà mẹ́lẹ̀ omi أي ما لأو من نصيب كسبك فنالك يا ملا ودي مقدرة وقد ذم الاشتراء وأي تعلمه ẹbá lè kọ́ nípa ìdán ẹ̀ ọba ti fàṣíkúlẹ̀ tó wà ń kọ́nkọ́ adọ́mà tó ti di pé kìfèrí nù ó ní gbẹ̀kára lè kẹyàmà ọ̀ká olú máàlá ohun fèlà áàkẹrọ ti min khalaq gbóná wípé kò sí pìkàbà ayé máàlá omi nasib kò sí ìpìkàkà fọ́nà lè kẹyàmà gbogbo tó bá yẹrí ó ti rí láyé nù وكل ما ليس له في الآخرة من من خلاك بوجي ما لكم كلام جماعة مقتداء أي عمل أو بعد حابط باطل فإيش بعداء الدفما له لكن إما أن ينفذ نصيب منتنطع كليا نقول حقه يكبر completely كنت completely كليا فيكون عمل كفر عمل عمل كفرا بوجي واحد فريد àwọn yóò náà fi kamari nasibu fàyàkúnà fiskan àbíkọ́ pé ìpínyẹ ni ò ní sí fún yóò àjẹ́ pé fásitì ni alamíjì kú sínú ìmà kófòr ìmà fásitì ọlọ́mọsíwá méjèèjì ọlọ́ba aláàtì ayàlẹ́kẹ̀dì yòmìnira bìjìpti bìjìpti wọ́tàgùt wọ́n gba òsàgọ́ àti wọ́n يبان بني يعني التعبود أنني كل ما يبد من دون الله وهو راب أدوا أي يؤمنون أي اليهود أما يهود وإيه بالجبك أي بالسحر أي السحر كما فسره أمر بن الخطاب رضي الله عنه سيدنا عمر بن الخطاب لتو جبت يسكني سحري واليهود كانوا من أكثر الناس أو يهودي أنوثي قدو أو دون قدو ميه تعلم السحر وما نفسي اواني وما wọn pọ̀ jùlọ jùlọ kọ́ ń pa síhìrí wọ́n sì máa sẹ́kìnì wọ́n sì máa fara gbò síhìrí ma ọ̀yẹ̀dà ọ̀nà anna suleimana alayhi salatu ba alama ọmọ iya wọ́n dẹ̀ máa kílìmù pé anábi suleiman tó ń lò ní ẹ̀rù sí kọ́wà nàbí sallallahu alaihi wasallam ọlọ́wọ́ bá ní wọ́n ṣe sí ìrísí ànábì ọlọ́ọ̀bá sallallahu alaihi wasallam alaihi sallam قالوا التعبود أجمع ما قيل فيه نينو كتوبتو كتو يايدو تقدو نينو وربولو التعبود هو ما تجاوزوا به العبد حد وده نجي باي تياجو على ونكو دوسي دا توا تياجو بي التعبود نينو المعبود نينو عمان تان جوسيفون ومطبوع أبين تأنت الأشهر أو مطاع أبين تأكبي انت الأشهر ومعنى أن من المعبود قلوا معبود تمجزه أي بعلمه ورداء أجل سلالة كل ما يوبد من دون الله وهو راب أدبي وانجفف قفرما قفرما جوزي يزبق على وإما جوزي فميوم anabi isa alayhi salatu wa salam wọn pè lọ́lọ́ ọba kò fara mọ́ ó di anípin tagut tí wọ́n á ní kúlù máa yóò bá gbìn dún nílá ó sì mistake ẹ̀rọ lọ pé kúlù máa yóò bá gbìn dún nílá ìwọ̀ ó wà rọ́ọ̀dẹ́n èyí tí wọ́n tẹ́sí fúnra máa tó ń kún náà fara mọ́ ẹlòmí àwọn yóò máa wúlẹ̀ fún wọn máa kúnlẹ̀ fún máa sì gbẹ̀ yóò ní ara ọ̀ ẹ má sì bá fún mi àwọn ni wọn ò ní ó di wa bí àfihàn kan mo sọ fún yín anabi muhammad sallallahu alaihi wasallam ya yi kwamon yanni a gidi an bi la ta turo ni kama atiratar yahuda nasara isa bin maryam ẹ má gbé igun ẹsìn pòpò báwọn nasara ti gbé anabi isa gbẹ̀sìn pòpò ipe ẹ má tẹ̀lé lọ́la ó ní kíni ó ní tẹ́lẹ̀ anabi ó sì ń gbọ́ra gà àbọ̀gbé àyìn tẹ́lẹ̀

tafsir bimisal ó máa pẹ̀jú ìwá pẹ̀lú àwọn àtúmà rẹ̀ ìdáàndà tagot àmú mina shaitan torí tagot ó tún fẹ̀ ju shaitan lọ kàrà àsìnáàmù ètò tabaró mina tawagit gbogbo àwọn òsàtún bí kalẹ̀ wọ́n yẹn akàkú inú àwọn tagot ni kama kààlà ta'ala wa abada tagot àwọn tí wọ́n fi وعلماء وأمراء الذين يسلون الناس يتبرون التواقيت يدلون الناس يتبرون والعلماء بين يعوان فاع والأمراء أتعوان عمير وعوان علولي وعوان لو وعوان إمياس الذين يدلون الناس تنصوا ينو يتبرون التواقيت بقوة تعقص نوا لأنهم تقوا تلوى التالوالة وزادوا ولا يفسقون وفعلوا ما ليس لهم به حق ولا سنتي وتصيوان ولا مزافر إليه ولا با الهادي عبد الرحيم أبتا أبي أولي واجه أبعي انتي سارة بوهاب ولا قبع صلاة لأنه هو àwọn fi respect bàbá yẹn ni pé ìjọ kan tí ọ̀ní wá sí lọ́rin lọ́dọ̀ ilẹ̀ ó ti sọ̀kalẹ̀ báyìí ní ọkọ̀ tó fẹ́ wọnú àfẹ́ báyìí àwọn kan tẹ̀lé fárí wọn àwọn rò ni wọ́n dáṣọ bọ́ra ni gbogbo wọ́n kà sùjúdù fún ni wọ́n forí kalẹ̀ fún ni ó di wọ́n forí kalẹ̀ fún ni wọ́n náà alájà tó kọ́ ádá kọ́fọ́rọ́ ádá bàbá yẹn pariwo pé lé kọ́fọ́rọ́ ni ó wọ́n náà àwọn respect bàbá yẹn ó di wa bó ṣe rí ni ẹ̀dá rí pé bàbá yẹn ní ẹ̀dá ẹ̀dá àwọn ọ̀rọ̀ tó sọ gbẹ̀yìn gbèsè ayé rẹ̀ ó lẹ́yìn alùsùn náà ẹ̀ má kàfàrà wa má ẹ̀ má kàfàrà wa má a ma kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ yín pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ má káfárá àmá ẹ farabalẹ̀ ẹ má káfárá àmá tí o bá yẹ wí ẹ̀mí ga ẹ̀mí dáadáa ni ó ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí ọlọ́ba ka kan yóò ní tí ní kò sí ṣé wọ́n sọ ìmí ìnira ìmọ̀ oní kò fẹ́ sí jamaa náà tí ò náà ní tí ò ní ibìkan tó kù sí tí ò ní ibìkan tó kù sí bára sí fẹ́ bèrè bèrè kẹlọ́ mi yọ́nà ṣe é rántí bèrè bèrè lọ́ọ̀ mi ẹgbàgbé ẹ̀yìn ká bèrè bèrè kan sọ bèrè lẹ́nu kí lọ́ọ́ kàn yín. gbà sọ pé ṣé o fẹ̀mí ní rahimahullah ńgbà tí ń sọ̀rọ̀ gbàdúmọ̀ tẹ̀blẹ́gì ó ní lókè ẹ pé kò fẹ́ sí jẹ̀mọ́ náà tí ò ní fọ́ọ̀tì ẹ̀rọ abẹ́ ìlọ́bí jẹ́ pé kí ní fọ́ọ̀tì alùsùnà àbí ẹ̀lọ́jà ẹ̀lọ́jà abẹ́ àrántí má tọ́ abẹ́yìn ọ̀rántí ní ìzìmá wọ́n ní fọ́ọ̀tì wọn ni pé ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n pàwọn yàn kẹfìrì bí ibi tí ẹ̀kọ́ pé yàn kẹfìrì ẹ má kàfàrà wa mọ́ ẹ sì wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn nǹkan tí kò tó nǹkan mọ́ lẹ́yìn náà privilege ti wọ̀ ní ẹlòmínì mọ́nì tó ọlọ́kọ́ gbọ́ wà ní ẹ̀kọ́ wà nílùú tí wọ́n ti ń lu súnà yẹn ẹlòmí wà nínú gbó kan sí ọdún kọ̀gbọ̀kọ̀gbọ̀ ọwọ́ ìjọgbọ́ náà lọ́gbàgbọ́ ló ṣe nílẹ̀ ń mú lò ó sì máa náà ní mú lò ó di ẹyin súnmọ́ kàfàrà àwọn èèyàn máa lọ́fà inú ṣòro tó pé èèyàn lè tẹ̀kfìrì àwọn èèyàn a ní kíni wọn ni albolog ṣé dáwà yẹn dọ́dọ̀ rẹ̀ bologo dáwà ṣé dáwà tẹ̀ ń ṣe sọ́dọ̀dọ̀ ń tọ́ yẹn ó di wa Nigerian Muslims ọlọ́ọ̀bá kó forújú wa our soul week pé ẹni bí ìgbà ọmọ pápá wọn mọ̀ ń nàìjíríà 1994 lẹ́gbẹ̀ẹ́ ẹgbà ó sí bẹ̀rẹ̀ tí ó bí 57 kilos lọ ní àwọn olùkọ́ mọ́ pè ní lagas àti dọ̀rọ̀wí wọn mọ̀ ń Islam. in fact kí wọ́n mọ̀ ń pa wọn mọ̀ ń pè tó ayé tó kò bá kú mbẹ̀ wọn mọ̀ pé yẹn máa fihàn níbẹ̀ 1994 just ní tí ó ju bí tí ó jẹ́ 30 years lọ wọn mọ̀ pé èyí máa gbẹ́ sàárè èyí máa ṣẹ̀kú sí tí ah, ah. ẹ bá gbọ́rọ̀ èyí pé àá ẹ̀kẹ́rẹ́ pé nù tírí agbófa àbọ̀ 57 kìlò sí Bauchi 1994 wọn tó mọ̀ pé èyí máa gbẹ́lẹ̀ èyí máa ṣẹ̀kú ni tó kò bá kú lọ́dọ̀ sí wọn wọ́n wà ju mẹ́rin mi wọ́n kàkà síwájú wọ́n kàkà sẹ́yìn rẹ̀ wọ́n á gbé sáàrin rẹ̀ wọ́n á kàkà ọ̀tún wọ́n wọn ò mọ̀ pé yẹn máa gbẹ́lẹ̀ sí ikú sí ni nígbà yẹn lẹ́gbẹ̀ẹ́ báwùtí lẹ́gbẹ̀ẹ́ nílùú báwùtí ọdún yẹn yẹn ọdún yẹn wa ọlọ́ọ̀bà kó fẹ́ àwọn àtàwọn mùsùlùmí bẹ̀rẹ̀ sí lọ síbẹ̀ ní 1994 ni wọ́n tó ah, máa pé àyẹ́ máa gbẹ́ òkú ni àwọn kan tó wà lẹ́yìn òkè àwọn kan tó wà lẹ́yìn òkè alékálọ̀ ọ̀gbẹ̀ alájì ni ah, peter agbóyè náà ni ó tó àmọ́ndá ìlẹ́yìn òkè wọn láti ká padà ó di ẹyin kọ́lọ́ ọba kó sàánù wa ní mìyà nílùú kan bẹ ní ohun tó náà jẹ́ mìyà tí ẹ bá ń bọ̀ àwọn náà èyí mo wí lọ́nà dàf ni tí a ń bọ̀ àwọn sọ́nà kánò yín báyìí àwọn ẹ̀ wọ́n kàn bí mẹ́kalẹ̀ níbi bí èkúté wọ́n pàdé pé bí ẹja wọ́n pàdé pé àwọn kan gba ìsìlámù nínú àwọn gbogbo gbogbo islam ó dàn gba islam everyday wọ́n gba islam mẹ́ta wà dánlọ́ àwọ̀ èèyàn sí islam àwọ̀ èèyàn kà tó bàrẹ̀ sí islam yóò ta lọ síbẹ̀ ìfáyẹ̀ ní gbogbo wọn wájú ojúmọ́ ní àkókò wa ni àwọn kìrì ní gbogbo ọ̀họ́ bí ẹ̀yìn mùsùlùmí tí a bá gba ọmọ àwọn twenty sọ́dọ̀ àwọn obì ọmọ fifty ní ìrọ́pò tí a bá gba ọmọ twenty <laughs> ẹ́ oko ni oko ni wọ́n dà wọ́n dà oko gidi gan ọlọ́ọ̀bà kọ́sọ̀ àlùwà sọ àwọn ẹ̀ búra lọ́wọ́ fẹ́ sí àwọn àìmọye àwọn tó ti kú lọ́lẹ́dì ẹsẹ̀ gbogbo láàrin wọn bóyá lọ́sẹ̀ wọn sí. ó di wa ọ̀nà kó sa àwọn bára wa jà lórí pé kófòrò ní kìnìkà kìnìkà kófòrò ní ọlọ́wọ́ kó sa àná wa múra dín bẹ̀ jàre naam naam. Hmm? اللهم في ń الآية الثانية فيك أباي الآية الثانية بي عمر بن الخطاب وهي كان أكثر الناس جني تعلما أتكاكو قليل نعم وضع الله سبحانه وتعالى والتعاقد أجمع ما قيل فيه هو ما تجاوز به إلى عبد العبد هنا من المعبود أن السجن يبقى انتان جوسف أو مطبوع بين تنت الأشهر أو مطاع بين تنت الأشهر بمعنى من المعبود أي بعلمه ورداء لهم pẹ̀lú ẹni pé ọmọ ó lè farama ọmọ ó lè سجود wọ́n bá sojúdù fún yóò ẹ̀kárì ọkàrí ẹ̀kàrí ní rẹ̀dùsí àkàzà àkàrà ibn kayyim rahimahullah bí a fáwà ibn kayyim sirif wa kúrọ̀bá kẹ ọkà sábàkà fi awal kitab adigbal التعليق على هذا قول عند قوله àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí gbólò yìí gbogbo ìwọ̀tẹ́nìyàn tọwàgóòt ẹjìnà sí gbogbo tó jọ́sẹ̀ fún ẹ̀yìn ọlọ́ọ̀bà aṣáà ìd kọlù obi jíptì هنا ندنجا يرى بنزين بجيبتي أي عيسى فسر أمير المؤمنين عمر بن الخطاب رضي الله عنه رضي الله عنه لأنها السهر يعني بسيدنا عمر نقول جيبتي ما السهر يعني إداني أما تفسير طاغوت بالشياطين بين إنه تفسير يعني أما طاغوت بالشياطين أما توقف شيطان فإنه من باب التفسير بمثال inú báàbù tafsir pẹ̀lú àpèjúwe pẹ̀lú examples وسلف رحمهم الله يفسرون الآية أحيانا بمثال يعتدى عليه ونانا وسلف أنكم كما وما تسوى آية عن بامي ليكو كانت لها أتجوي كيو تقفين مثل قول الله تعالى قوله تعالى gbọ́dọ̀ ọlọ́run wọn pé thumma awrathna al-kitab alladhina istafayna min ibadina ọlọ́run bá ní lẹ́yìn náà àwọn ajogun tíra náà ayé afúnimà alladhina àwọn tó yẹ pé istafayna tá a sàlẹ́sà min ibadina nínú àwọn ẹrú wa min um zalimun li nafsihi ẹlòmí nínú wọn ó sì àbòsí fẹ́mi ara rẹ̀ min um muqtasidun nínú wọn ó dẹ́kun sí tọmọtúnwọ̀sì nísà ìwúwà ṣẹ̀dá ìṣẹ̀rẹ̀ díẹ̀ min um sabiqun bil khairat inú àwọn tó ti gbáwájú bí àwọn iṣẹ́ rẹ̀ àwọn sàábé ní ẹ̀rọ mẹ́ta kàwákún ọlọ́ọ̀bà bí éèdìn nílá àwọn gbogbo ẹ̀lẹ́ pẹ̀lú ìyọ̀nà ọlọ́wà ni ọlọ́run já wà nínú àwọn tó mọ̀ sí dáadáa kààlà báàdù mufassirin àrínà ẹ́ kíta yẹ́ àwọn wọ̀túnwọ̀sí àwọn wọ̀túnwọ̀sí jẹ́ pé wọ́n ń sin náà bá àwọn bá iṣẹ́ rẹ̀ àwọn sábẹ́ ni iṣẹ́ rẹ̀ ni bí mo sọ wáyé pé tẹ́ bá ń kàrọ̀ ń pa àwọn sọ̀hábà rí duwánu lẹ́yìn alẹ́ àjùmáyìn ẹ̀rù fi sáwọn yàrá wọn ilé ìbáyìí káàmà pé ah, ah, káwọn ẹ̀mọ̀ ṣe nǹkan báyìí ẹ̀mí ẹ̀ ga jù ẹnìkan ò lè ṣe tó wọn àmọ́ ẹnìkan kò lè ṣe jù wọn lọ ó di ìwà ọlọ́run bá kọ́ bá náà kára bá بعض المفسرين علمنا ما فون التفسير وقوي الظالم بنفسه وبما سوى ما بلو يفوان على مستجد من فرار على مستفرار الذي لا يصلي إلا بعد خروج الوقت إلينا كل كيلو جاب وتاسك بقجا أقدامك بقجا نقول أقلد جعرو كتبا كيما صباح لك بجوي ونقني الذي لا يصلي إلا بعد خروج الوقت ومقتصد مقتصد الذي يصلي في آخر وقت أسكوا في قدتا إفايا أسكوا أسكوا يوني قدتا أما آخر وقت يوتم أكيرهم والسابق من الخيرات الذي يصلي في أول وقت ونانه ان كنوني أسكوا كوكو أسكوا كوكو أول وقت مثال من أمثلة وهذا مثال من أمثلة ilé jẹ́ example náà àwọn example sàfẹ́ mú wá wọ́n tó máa tẹ̀dúlù aléhìn ààyà aláwọ́dí ìṣmọ́l kòmínì pé gbogbo dára ní tọ́ka fi ní gbogbo bẹ́ẹ̀ àwọn iṣẹ́ ẹ̀rẹ́ bí náà ó ní kò kárí gbogbo kòmínì gbogbo ẹ̀kọ́ gbogbo ẹ̀ ní ولهذا فسرها بعضهم بأن الظالم لنفسه الذي لا يخرج الزكاة لو فدا في لهم فسروا بأن يقول كيف ما كي يزكاني وإذا أصابوا استفقاره ومقتصد من يخرج الزكاة ولا يصدق انت مقتصد ní iye zaka má kìí أنا أقول طني زكاة طني ni والسابق بالخيرات من يخرج الزكاة ويتصدق إذا سابق بالخيرات إن إيه زكاة جونايا إن زكاة إن سعراء ولا ملوجو ولم تذكر وانا لا ملوجو فوالو تقم بي زكاة الله فتفسير عمر بن الخطاب رضي الله عنه تفسير عمر للتعبود بالشياطين تفسير بالمثال àkójúwe tí umar mú wáyé tafsir mú wáyé àkójúwe pẹ̀lú àkójúwe ni pẹ̀lú pé ẹrú ẹ̀ nílé لأن التعبود أعم من الشياطين torí تعبود أفجوا شيطان lọ فالأصنام تعتبر من التواغيت torí àwọn òrùsàtàwọn ìgbékalẹ̀ ó wà ní àwọn تعبود wọ́n jọ́sìn fún wọn كما قال تعالى وعبد التواغوت تواغوت قبل أن فهم وموسى وعلماء أذكريك عبي وعلماء وأمراء الذين يسلون الناس يعتبرون يدلون الناس يعتبرون بالتواغوت أما فاح أما وباه أما أمير بأما إيمياس الذين يدلون الناس وانصوين يعتبرون تواغوت akàwọn kú tágùs ìtàgàwò wọ́n tẹ̀lé náà là wọ́n záàdù wọ́n sàfikún wọ́n fa'àlù máa tẹ̀lé omi ní hakin wọ́n lè ṣe tí ọ̀tọ́ sí wọn àwọn dogara ọba nǹkan kàwẹ́ ó máa ń yí àwọn ọba yẹn tẹ̀lé náà là ọlọ́ọba ọba yìí níjọ́ 1994 or so ìjọ ọdún yìí làwọn yorùbá kọ́mítì bẹ̀rẹ̀ yorùbá dé déyìí máa rántí déètì yẹn ni ọ̀kan nínú àwọn òbí ọmọ yẹn wá pé ọba abínúgbárí wá sí ìjòkó yìí ìgbà yẹn kò sí ìsọ́nà yìí gbà yìí ìgbà yìí là ń gbà àwọn yorùbá àwọn yorùbá kọ́mítì wọn ti lérí pé àwọn olùdíje àwọn ni wọ́n fẹ́ kó wọ́n mú wa nígbà bá ń ṣe wòlímọ̀ lọ́wọ́ náà ọlọ́kọ̀ wà á ààrẹ sí wa kó fi de ìdílé ara wọn. ọlọ́run kò sànù wa aago mẹ́wàá la pè fọ́ba mi ní ngbárí five minutes to ten ó ti dé nígbà tí wọ́n ń bọ̀ wọ́n fa ẹ̀sìn ìrìn àgbélẹ̀gbẹ̀ o mo ní tó àwọn yorùbá kọ́mí ti wá gbé ọgbọ́n mo wọ́n máa rí bóyá lọ títí máa hàn kó ń gbà ìrìn àgbà òun báyìí àtọ́wà mi ní ngbárí ẹwọ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọ̀kan náà wọ́n bí ọmọ ẹ̀yẹ lọ́mọ ọba bílíngwárì rúpù wá sí ibi wọ̀límà ẹ̀ kí ni wọ́n sẹ̀rẹ̀ nígbà tó bá yẹn dé bá ti rọ́ọ̀sì bẹ̀rẹ̀ sí program yẹn ni nígbà táwọn ọlọ́pàá wọn ti yorùbá community dé tó fẹ́ mú mi tó fẹ́ mú wa ah first class ọba lọ́wọ́ àmì fa ẹ má dán o eléyìí ìdáná náà fi dẹ́rù àwọn náà tí wọ́n fi take action tó fẹ́ take ìdáná wọn pé àwọn dògárì wọn máa ọba yẹn wá jókòó mẹ́rin àgàtà gbé fún àwọn dògárì yẹn jókòó wájú rẹ̀ láyé ọlọ́lọ́mọbi tí lákọ̀ọ́kọ́ yẹn lizard olórí pípọ́n yẹn ọlọ́lọ́mọbi tó ti sẹ́yọ̀ búrú ìmá ń lọ sọ́dọ̀ ọba yẹn ọ̀kan nínú àwọn dògárì kan múni ó ní kẹ́ríakẹ́kẹ́ wọ́ndé àìkẹ́kẹ́ bẹ̀rẹ̀ ìsáwà kẹ́ríakẹ́kẹ́ <laughs> bí àìpẹ́ nìkan lọ́rán láńkọ̀ọ́kọ́ ìjọ́mọ̀ mi sọ̀rọ̀ ọmọ tó 3 minutes ìgbà tó bá ní àìsà ó bá mú lákọ̀ọ́kọ́ bá fọ́sínú àpò rẹ̀ tàbí kó lódò ẹ̀kọ́ fi lákọ̀ọ́kọ́ ẹlẹ́ ò olùkẹ́rí akẹ́kì káṣìgà òkú ó ní wọ́n tó wọ́n rán tó bẹ́ẹ̀ kẹ́rí akẹ́kì tẹ́lọ́ náà ní sẹ́ ìdákọ̀ọ́kọ́ gan ẹgbẹ́ lọ́kì ó sì fúngẹ́ ọwọ́ rẹ̀ dé ó bá mú kọmọ bá láyé ó fọ́ di agbádá rẹ̀ lónìí kò sí gbogbo nígbà náà àtàwọn ọmọ aláwọ̀ nǹkan tẹ́lò tọ́ ọlọ́wọ́ bá kó sáré ẹ̀kọ́ kẹwàá ni náà mo mọ́ sọ lórí ìgbé gíní bẹ́ẹ̀ni bó ṣe ẹ̀dọ́ ọgbà gbọ́rọ̀ kan lórí náà ni ọba ahẹ́ bẹ́ẹ̀ sílẹ̀ mo sọ́rí orí kẹkẹrẹ kẹkẹ tọ́ka ìsába àwọn ní sọ́ka ìkẹ́kẹ́ mọ̀tò ìsába ìmọ̀ parí ọmọ tí tí bínú gan ọba kó sànù wa náà kọ́ọ̀lù tawagit àwọn gbóná àfáàbí rẹ pé àwọn jẹ́mù tá a gófin tawagit kòhánùn àwọn náà lágbàgbà kàmá yẹn zílọ àléhìn ṣètọ́ àwọn ṣètọ́ mọ́ sọ̀kàlẹ̀ sí wọn lórí ni wọ́n sọ fún ọmọ abdullahi bin umar pé lágbájá máa sọ fún òun wíwá àyígbà oníbẹ̀ẹ̀ ní wíwá àyígbà oníwá àyí méjì lọ́rọ́ mú sọ̀kàrẹ̀ wá àyí tọ́lọ́run àti wá àyí ṣètọ́ọ̀nù wá àyí tọ́lọ́run lọ́kọ̀t mọ́ wá àyí ṣètọ́ọ̀nù kò ní yé sọ̀kàrẹ̀ tàbí kẹ́mọ́ lọ fìtó oníwá àyí tọ́lọ́run lọ́kọ̀t àmọ́ wá àyí ṣètọ́ọ̀nù الذين ينزل عليهم الشيطان في كل حي واعي gbogbo àdúgbò kọ̀ọ̀kan ṣètò nǹkan wà ń bẹ̀ ṣètò àdúgbò wà yà ń bẹ̀ ọlọ́run ti bá wíkì kò lágbára mọ́ nígbà kẹta ìtẹ́lẹ̀ gbogbo tí máa ń lórí àmìta yẹn lẹ́mọ̀ọ́rẹ́ àwọn òòṣà lẹ́mọ̀ọ́rẹ́ àwọn ẹbọ tí ó ń gbé kalẹ̀ ọmọ ìrìn àzá rẹ̀ kó kó sínú ẹ̀ nígbà táwọn ọmọ yẹn ń kó àwọn owó yẹn lọ́mọ gbé ah, àwọn ará tó nù fáwọn ọgbà òòṣà láàyè ti kó lọ sádùúgbò òní àdúgbò òkè lọ́nlọ́nlọ́ báyìí ní. wàhálà mùsùlùmí náà fi kó lè háyé ni wáyé هذا عيدا من باب التفسير بالمثال إلينا أنه بابه إسياق جوي قالوا كما قالوا حيث إنه جعل من جملة التواغوت الكهان تواني أولا جبانيه التواغوت وقاهل هذا يبين يا عربي قيل هو الذي يخبر عما في الضمير يوم صفين توع الوكاين يوم صفين توع الوكاين وقيل الذي يخبر عن المجيبات في المستقبل ده بقى جو ما تكون جو سنني بوجي بعد عن عن تقما في المستقبل يغسل الى واجو يبقى صفوين قاعد كان مثلا وكا وكان الله الكهان تنزل عليهم شيطان شياطين اوا كهان وهي اوا بيبا وهي اوا شيطان وما اسقل يوم بما تراكوا من السمع انتوا اللي جيبوا انه سمع ودي لو فاتيرا وبجاي táwọn yẹn mọ́ lọ pé ẹnìkan ló kú ẹnìkan kọ́ ló kú àwọn aṣẹ ìtọ́ ọ̀nà fẹ́ lè jí ọ̀rọ̀ táwọn mẹ̀lẹ́kà ń sọ bọ́ ọlọ́run á fi ìràwọ̀ ẹ̀ ṣe rojú mẹ́rin lè ṣe àti ó di wa ọlọ́run fi lè wọn dànù ọlọ́mọdé àfọ̀rọ̀ èyí wọ ọlọ́ọ̀bà náà hmm. hmm. bẹ́ẹ̀ ni wọ́n lè jí ni àwọn lè gbọ́ ni èyí tí wọ́n bá fẹ́ kó wọ́n gbọ́dọ̀ lọ́mọ fi ògùn náà lé wọn wọ́n máa jí ọ̀rọ̀ gbọ́n sọ́mà bá a ti ń discourse ilé àwọn mọ̀lẹ́kà náà máa discourse pé lọ́la mọ̀ ń lọ bí báyìí lọ́la mọ̀ ń lọ bí báyìí wọ́n máa yàrá dáadé àwọn àjìgbọ́ wọn àtàrí wọn sọ́wọ́n alágbègbè àwọn nínú ọ̀rọ̀ hundred ọ̀yọ̀kan lè jẹ́ dodo tó máa sọ́hùn ẹ̀yọ̀kan làwọn yẹn pé ah ọ̀sọ̀ bẹ́ẹ̀ pẹ̀lú àwùjọ bí abúlé máa ń pè ọmọ sọ bẹ́ẹ̀ ọmọ sọ bẹ́ẹ̀ ó di bó ṣe rí ni òun ò ní láti ikú tọ̀sọ̀ tí ó jẹ́ bẹ́ẹ̀ máa ó di èyàn náà wọ́n istaraka tí wọ́n lè jí tó lè jí gbọ́ inú mílẹ̀ sábẹ̀ ó di èwà náà tẹ́lẹ̀ fírílì wọn lọ sẹ́mà láti máa gbọ́ kọ́nà wọn láwọn àyè tó ń kálukú mọ́ pé àyè mi ni àyè tó ń kálukú mọ́ pé kò sí nígbà tó lọ́n sọ wáhàyò tàlẹ́bí islam kàkálẹ̀ ó tọ́ sẹ́ fi ìràwọ̀ já wọn bọ́ owó di èwà náà والتواجد ليسوا محصورين في هؤلاء أبي وكان وكان معهم وكان هؤلاء كهان ترى على جبامه تنزل عليهم شياطين أما الشيطان ما فقال فجموا جمو شيطان شياطين بما تركوا من السمسون ما جيبو استركوا استرك سرك من من السماء لكن السماء وكان كل حي من أحياء العرب لهم قاهر gbogbo àwọn ìran kọ̀ọ̀kan gbogbo àdúgbò kọ̀ọ̀kan nínú àwọn àwọlárúbáwá wọ́n ní olóòsà àti wọn wọ́n ní alágbègbè àti wọn ìyẹ̀kítàdémọ̀lù ṣe àti tí máa ṣe sábìsì fún àwọn sídìmọ́ fún àwọn ṣèitọ́n oníjẹ̀bí alárìnà láàrin pẹ̀lú ṣèitọ́n فتاتي بخبر السماء اليه وما مو يروي سما وباوا وكانوا يتحكمون إلي اليهم في جاهليه àwọn èèyàn máa gbẹ́jọ́ lè bá wọn kò hàn ní àwọn ni wọ́n bá yí dájọ́ tó gbé àwọn ni wọ́n máa tí pọ́ tó pamá nígbẹ́ ìjọba ìgbàgbọ́ mọ́pùrá gbogbo ọmọ wọn sí màá dúmọ̀ wọn pẹ̀lú wọn mú rẹ̀ ọlọ́run mọ́sọ̀wọ́nù mutawaagit laysu muhassirina fi àùláì bẹ́ẹ̀ àwọn tàgútù wọ̀nyí wọn ò dúró lórí àwọn eléyìí kan فتفسير جابر رضي الله عنه تفسير بمثال كتفسير عمر بن الخطاب رضي الله عنه فهذا تفسير جابر رضي الله عنه يبقى قلنا كجوي أدى بتفسير عمر بن الخطاب نان قلنا باعك قالوا ما أبي أبو سيدي أبي هريرة رضي الله عنه أبي وصلى الله على النبي الكريم وعلى آله وأصحابي أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته